إن الحمد لله نعمده ونستعينه ونستغفر من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ثم الصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله adúpẹ́ fún ọlọ́run أبا ọlọ́run ọba tí ó ṣe síyàmù wa tò òní tí a mọ̀ sí ọjọ́ kẹrìnlá nínú oṣù Ramadan kíní ọ̀hún máa sún lọ díẹ̀díẹ̀ nù ọjẹ́ gbìyànjú kó jẹ́ ẹni tí ó mọ̀ jẹ́ ẹni tí ó ṣe àǹfààní tó pọ̀ jù nínú oṣù yìí kó tó di pé yóò lọ́mọ lọ́wọ́ a sì rí pé o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí láti bí ọjọ́ mẹ́ẹ̀lá sẹ́yìn láti bí ọjọ́ mẹ́tàlá sẹ́yìn lónìí kó ya gbìyànjú nífa kó má jẹ́ pé ìgbà tí Ramadan bá tún wá lọ tán ó tún wá wà bákan náà jẹ́ tí ó já àwọn díẹ̀díẹ̀ nù tó ti ṣeun kó jẹ́ tí ó mọ̀ jálẹ̀ díẹ̀díẹ̀ títí tí ó fi tán torí pé gbogbo alamọ̀dájú pé ikú ń bẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́yìn tó jẹ́ pé tó ọgbà tọdún yìí ó lè má jẹ́ ẹni tí yóò gba tẹ̀mí abẹ́ọ́lọ́n kí ó ṣe èmi àtiwọ́ ní ẹni tí ó gba omi tí ó gba tọdún tí ń bọ̀ àti ètí ń bọ̀ lẹ́yìn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ láyé àti láàyè wa lè tí ó ṣe wá láǹfààní láyé ètò yín ètò wa húdà ni wà búṣọrọ yóò wà bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ ká gbìyànjú ká gbé àpèrè ká fi tẹ̀dí kí a máa gbádùn àwọn olùkọ́ wa àwọn olùmọ̀ wa tí a mọ̀ sí Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́ láti sin lọ kí ọlọ́ba kí ó ṣe rọrùn fún wọn láti lè bá wa sọ ọ̀rọ̀ náà àmín. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. lónìí a ṣe àlàyé fúnra wa nípa gbígba jíjẹ́ ọlọ́run olúwa ẹlẹ́dàá wa gbọ́ ìyẹn ni à ń pè ní tawhidul uluhiyya tí í ṣe orígun kẹta nínú àwọn orígun ká ní ìgbàgbọ́ sí ọlọ́run ẹlẹ́dàá wa tẹ́ ẹ bá gbàgbé àti ṣàlàyé orígun àkọ́kọ́ nínú àwọn orígun ká gbọ́ ọlọ́run ọba gbọ́ orígun àkọ́kọ́ ni ká gbà pé ọlọ́run ọba ń bẹ orígun ẹ̀kejì ni ká gbà pé òun ni olúwa orígun ẹlẹ́kẹta òun náà ni al-imanu bi uluhiyyatillah ká gbà pé ọlọ́run ọba nìkan la tó sìn kí a gbà pé ọlọ́run ọba nìkan la tó sìn ìtumọ̀ rẹ̀ òun náà ni pé gbogbo òjọ́sìn pátá ká má darí rẹ̀ lọ́sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ kó pé ọlọ́run ọba nìkan la dojú gbogbo òjọ́sìn wa kọ ẹlòmíì tó yàtọ̀ sí kò lẹ́tọ̀ọ́ sí ká jọ́sìn fún eléyìí ni ìtumọ̀ al-ilah al-ilah nínú àwọn orúkọ ọlọ́run ọba ni àtàràbẹ̀ ni a ti mú al-uluhiyya. al al al-ilah ìtumọ̀ rẹ̀ ní al-ma'bud ẹni tá a jọ́sìn fún lóun nìkan torí ẹ̀ lásán pélé yìí nígbà míì ní tawhid al-ibada ká nígbàgbọ́ sí pípé ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ sí lọ́kàn nínú jíjọ́sìn ẹ̀yin olùtẹ́tígbọ́ mi ọ̀wọ́n tábà bí wá léèrè pé kí ni jẹ́ al-ibada orúkọ kan ni o tó ṣe pé ó ṣe àkójọpọ̀ gbogbo ntọ́lọ́mùbá ti nífẹ̀ẹ́ sí i tó sì yọ́nú sí ntọ́lọ́n nífẹ̀ẹ́ sí tó yọ́nú sí yìí ìṣe gbólóhùn tá à ń fẹnu sọ ni o àbí iṣẹ́ tá à ń foríkè ara wa ṣe ni o ọ̀rọ̀ àbíṣẹ́ tó pamọ́ ni o àbí èyí tó ṣe é rí ní òde gbangba eléyìí ni à ń pè ní al-ibada ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé gbogbo ẹ̀sìn Islam wa yìí ọ̀wọ́nù. No ìtumọ̀ tá a pè ní al-ibada ọwọ́ náà túmọ̀ tá a ibada torí islam nínú kọjá pé gbólóhùn ẹnu ni àbí kó pé sẹ́tà àforíkèsè ni ọ ń bẹ nínú àwọn sẹ́ eléyìí tá à ń ṣe tọ́pamọ́ gẹ́gẹ́ bí àníyàn ó sì ń bẹ nínú sẹ́ àwọn ètò hàn gẹ́gẹ́ bí sọ́láàt gẹ́gẹ́ bí hajj ó sì ń bẹ nínú àwọn sẹ́ èyí tí ó ṣe wípé ọ̀hàn gẹ́gẹ́ bí mo ti ṣe wí ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀sìn gan wọnú islam gbogbo islam ọwọ́nù túmọ̀ tá a pè ní al-ibad ìjọsìn fọlọ́njẹ̀mọ́ ó ṣe àkójọpọ̀ ìtẹríba àti ìfẹ́ ó ṣe àkójọpọ̀ tẹríba àti ìfẹ́ torí ẹni tí ò lè tẹríba fọlọ́n kò lè sílọ̀ ẹni tí ò sì nífẹ̀ẹ́ ọlọ́n kò lè sílọ̀ ìtẹríba àti ìfẹ́ yìí ó ṣe àkójọpọ̀ nǹkan mẹ́ta ìyẹn ni pé tèmi pẹ̀lú rẹ̀ ó fi jẹni tí ń sin náà lódodo àfi ká gbọ́ nǹkan yìí dáadáa a gbọ́dọ̀ jẹ́ ipa ní nǹkan mẹ́ta yìí pẹ̀lú wa alákọ̀ọ́kọ́ almahabba ẹlẹ́kejì arrọjá ẹlẹ́kẹta alkhawf almahabba onáníkà nífẹ̀ẹ́ ọlọ́run ní pàápàá fẹ́ rẹ̀ ká nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo nǹkan lọ ẹlẹ́ẹ̀kejì ni arọ́jà ká máa ran kan rẹ̀ ká máa ran kan dáadáa tó wà lọ́dọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni alkhawf ká máa bẹ̀rù ìyà eléyìí tó pèsè kalẹ̀ di àwọn ọ̀tá rẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí gbọ́dọ̀ pé síyàn lára kéèyàn ó tó dẹni tó ṣe wípé wọ́n pè ní olùsìn lọ́hùn ẹni tó bá yẹ pọ̀ kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ló kò ní méjì yòókù kò lè jẹ́ni tí ń sin lọ́hùn lápèjúwe tó bá jẹ́ pé ìfẹ́ ọlọ́run nìkan ni wọ́n ní ọ̀jẹ́ni tó ṣe pé ìran kan dáadáa tó wà lọ́dọ̀ rẹ̀ ó sì máa bẹ̀rù ìyà tó wà lọ́dọ̀ rẹ̀ nítọ́ dájú òun náà ni wípé ńṣe lọ́kàn máa ń sin náà pẹ̀lú àwọn nǹkan tó ṣe kó ṣeéṣe kọ́mọ bàtọ́ lọ́mọ pẹ̀lú àwọn nǹkan tó ṣeéṣe kọ́mọ bàtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam torí pé ìfẹ́ lásán tó níhùn yóò ti bù ọ́ lọ́kàn débi kó àwọn wò pé kí ni mo ṣe tí ò bọ́ sí lọ́dọ̀ ọlọ́run tí mo nífẹ̀ẹ́ sí ìwọ tí wàá gbàgbé pé ká má lè rí dáadáa tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìyẹn àlìjánà àfi ká tẹ̀lé tà nábì tọ́lọ́run ká má bàa jẹ́ni tí ó ṣe kòńgẹ́ àìda tọ́lọ́run ti pèsè dáwọn ọ̀tá rẹ̀ ìyẹn iná àyà àfi kí n sọ́ra fáwọn nǹkan tọ́lọ́run bá là sí i torí rẹ ẹni tí ń fi ìfẹ́ lásán sin lọ́hùn wọ́n ní kò tíì sin lọ́hùn o àpèjúwe irú wọn sì pọ̀ láwùjọ wa àpèjúwe irú wọn pọ̀ láwùjọ wa ìfẹ́ lásán wọn fi ń sin lọ́hùn wọn ò ní dààmú pẹ̀lú ṣẹ̀ríà wọn ò ní dààmú pẹ̀lú òfin ọlọ́hùn ẹni tó bá jẹ́ pé ìran kan lásán ní fi ń sin lọ́hùn pé yóò kúkú da á wà àlìjánà á wà àlìjánà náà ni á wà àlìjánà náà ni tá a bá tẹ̀ láṣẹ rẹ̀ ká jìnnà sí ń tọkọ̀ fún wa ó láṣẹ wa wà àlìjánà bó láti wà lìjẹ́nà ẹni tó sì jẹ́ pé ìbẹ̀rù lásán lòun fi ń sin náà irú wọn ti máa le koko jù bí àwọn àyà ti ń sọ pé yẹn wọ náà tó bá ṣe báyìí ìyọ jẹyàn tí yẹn bá ṣe báyìí ó nìkan làwọn mà ó nìkan ni wọn dà mà wọn mọ wá wọnà láti yọ gbogbo èèyàn kúrò nínú Islam wọn mọ wọnà láti pe gbogbo èèyàn kèfèrí gẹ́gẹ́ bá a ṣe ń rí láwùjọ wa lónìí nígbà tó ṣe pé àwọn ìbẹ̀rù lásán làwọn fi ń ìfẹ́ òsì pẹ̀lú wọn wọn ò nífẹ̀ẹ́ Ọlọ́run ìran kan dáadáa tó wà lọ́dọ̀ wọn ìran kan dáadáa tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run kò sí pẹ̀lú wọn ìdí ni tó fi jẹ́ pé líle líle líle náà lẹ́ẹ̀ máa gbọ́ lọ́dọ̀ wọn wọn wàá fẹ́ yọ gbogbo èèyàn kó nu islam tán wa kó nìkan ṣé nìkan lọ́wọ́ máa dá jẹ́ náà irọ́ rẹ̀ láì ọ gbọ́dọ̀ péjú pésẹ̀ síyàn lára kéèyàn lè ẹni tí téèyàn bá tiẹ̀ wá jẹ́ pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run èèyàn ò máa tẹríba fọlọ́ ìfẹ́ lásán láì tẹríba fọlọ́ eléyìí kò túmọ̀ sí ìjọsìn torí pé téèyàn bá nífẹ̀ẹ́ sí nǹkan kan láì jẹ́ pé èèyàn ń tẹríba fún èèyàn ò lè jẹ́ pé èèyàn ń ṣẹ̀sìn fún gẹ́gẹ́ bí oníkálukú wa ti ṣe nífẹ̀ẹ́ sáwọn ọmọ wa ànífẹ̀ẹ́ sáwọn ọ̀rẹ́ wa ànífẹ̀ẹ́ sí bàbá wa ànífẹ̀ẹ́ sí ìyá wa ìfẹ́ tá a ní sí wọn yẹn kò pé ká mọ wá forí kanlẹ̀ fún wa òbí pé ká máa fara gbolẹ̀ fún wa eléyìí kò sọ́ dìjọ́sìn ká nífẹ̀ẹ́ èèyàn lásán nífẹ̀ẹ́ tí òbí pé ká máa wá forí kalẹ̀ fún nífẹ̀ẹ́ tí òbí pé ká máa wá ká máa wá gbé tayọ ààyè rẹ̀ kò sọ́ dìjọ́sìn torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìfẹ́ tó ní sọ́mọ rẹ̀ di kèfèrí ìfẹ́ tó ní sọ́rọ̀ rẹ̀ di kèfèrí ìfẹ́ tó ní bàbá àtìyá rẹ̀ kò di kèfèrí nígbà tó ti máa forí kalẹ̀ fún wọn. bákan náà téèyàn bá jẹ́ni tí ń tẹríba fún nǹkan kan ṣùgbọ́n ìtẹríba tí ń ṣe fún yín kò nífẹ̀ẹ́ nú kò nífẹ̀ẹ́ nínú eléyìí kò lè sọ́ dìjọ́sìn kẹ́ bó ti jẹ́ pé gbogbo èèyàn nílùú kọ̀ọ̀kan inú wọn làwọn ń gbọ́rọ̀ sọ́ba àlọ́ àwọn lẹ́nu àwọn ń gbọ́rọ̀ sí àwọn aláṣẹ lẹ́nu ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tí ń gbọ́rọ̀ sọ́ba lẹ́nu tí ń gbọ́rọ̀ sáláṣẹ lẹ́nu ló nífẹ̀ẹ́ wọn tọ́ eléyìí ò lè sọ́ dìjọ́sìn yàtọ̀ sí tọ́lọ́run tẹ́ pé wọ́n á máa tẹ̀ láṣẹ rẹ̀ tó ní kó o ṣe wọ́n á máa tẹ̀ láṣẹ rẹ̀ nígbà tó ní kó o jìnnà sí wá sì tún nífẹ̀ẹ́ ọlọ ṣùgbọ́n bọ́ba ayé bá ṣòfin àwọn èèyàn wọ́n làwọn tẹ̀ lófin rẹ̀ àwọn tẹ̀ láṣẹ rẹ̀ kìí ṣe nítorí pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yìn nítorí pé ẹni tó bá ṣe nítorí wọ́n máa ṣe ó lè ra mú ó lè ní wọ́n fìyà jẹ so àwọn àwọn àwọn ń tẹ̀ láṣẹ rẹ̀ kìí ṣe torí pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ kájẹ́ni tó nífẹ̀ẹ́ láì jẹ́ pé àtẹríba ẹnìkan ló nífẹ̀ẹ́ ọlọ́run ṣùgbọ́n òun ní sinà ah, ó sinà olónífẹ̀ẹ́ ọlọ́run ò lè ṣe sọláàt olónífẹ̀ẹ́ ọlọ́run ò ní yọ zakat olónífẹ̀ẹ́ ọlọ́run ò ní ṣe hajj gbogbo eléyìí kò sọ yẹn di ẹni tí ń sinà dandan ni ló jẹ́ pé ẹni tí ó bá sinà kọjá pé ó nífẹ̀ẹ́ ọlọ́run ó sì jẹ́ ẹni tí ń ran kan dáadáa tó wà lọ́dọ̀ ọlọ́run ó sì jẹ́ ẹni tí ń bẹ̀rù ìyàtọ̀ ọlọ́run bá ti pèsè de àwọn ọ̀tá rẹ̀ torí ẹ ìjọsìn òun náà ni òpin n ti ń tọ́ka sí pé èèyàn nífẹ̀ẹ́ ọlọ́ òpin ti ń tọ́ka sí pé èèyàn ń wá ìyọ́nú ọlọ́ torí pé ìjọsìn lọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí jù òun lọ́lọ́run sì yọ́nú sí jù àti pé torí rẹ̀ gan-an lọ́lọ́run bá sì dá ọjà mọ́ ah àwọn èèyàn wọn ń kọrin wọn ní kí làwọn wá sí láyé ganan rí kí làwọn wá sí láyé kò yé wọn ọlọ́run ọba wa ti fèsì eléyìí nínú alukur'an tó rúkú ti mọ̀ pé ń bẹ nínú àwọn èèyàn tí ò ní yé ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìǹsẹ̀ dá àlùjànnú àtẹ̀yàn nítorí nǹkan mi bí èsì torí kún lè máa jọ́sìn fún mi ajẹ́ pé kókó ntọ́lọ́wọ́n bá ti torí rẹ̀ dá wa òun gan lọ́lọ́run sì ti torí rẹ̀ rán àwọn aránṣẹ́ rẹ̀ sáyé gbogbo aránṣẹ́ tọ́lọ́wọ́n bá rán látòrí anabi Nuh alayhi salam tó dórí anabi Ibrahim alayhi salam tó dórí anabi Musa alayhi salam tó fi dórí anabi Isa alayhi salam tó fi dórí anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn anabi mi gbogbo àtàwọn aránṣẹ́ mi gbogbo ìtọ́lọ́wọ́n bá fi ran gbogbo wọn náà ni kí wọ́n wá pè wá lọ síbi kájọ́sìn fọlọ́ lónìkan ká sì jìnnà sí mímọ́ bọ àwọn òòṣà ọlọ́ni wa laqad ba'athna fi kulli ummatin rasula ani abudullaha wajtanibu at-taghut ani abudullaha wajtanibu at-taghut ọlọ́run ní dájúdájú gbogbo ọjọ́ kọ̀ọ̀kan láti gbé ìránṣẹ́ kan dìde o iṣẹ́ wọn ni kí wọ́n máa pe àwọn èèyàn lọ sí di ẹjọ́sìn fọlọ́run lónìí nìkan ẹ jìnnà fáwọn òòṣà ẹ jìnnà sí jíjọ́sìn fáwọn òòṣà tó bá wá béèrè pé ọ̀dà èmi ti maka ṣe sọ́láàtì torí lọ́dọ̀ tèmi ìsìláàmù náà ní sọ́láàtì tá a bá sì ti ṣe sọ́láàtì kò sí tó kù mà gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ nàbà ni ẹ̀sìn lọ ẹ̀sìn lọ ẹ̀sìn lọ ni à ń lọ mọ́sálásì à ń sì ń sin lọ kí ló tún kù ebi koko, ìsìláàmù náà ní ká ṣe sọ̀láàt a ó pàtàkì ká tẹ́tí gbọ́ o ìjọsìn nínú ìsìláàmù ọ̀pọ̀ ìdí ni tá a fi máa sọ pé hey sọ̀láàtù òun náà lè tọ́lọ̀ ní ká máa ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ àwọn ìjọsìn míì tún wá lọ jántìrẹ́rẹ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àti ẹ̀mọ́ nípa rẹ̀ dípò pápẹ́ à ń tẹ̀lé ẹ jẹ́ ká wo àpèjúwe àpèjúwe gan la lè mú a lè mú gbogbo ẹ̀ wá láwọn nǹkan tá à ń pè níjọsìn nínú Islam as-salat ìjọsìn tẹ́bó ti mọ̀ pọ́nlọ́wọ́ ọba ní ká ṣe sọ̀láàtì lẹ́ẹ̀márùn lójúmọ́ ara ìjọsìn az-zakat zakat ọlọ́ọ̀ ní ká máa yọ ìjọsìn tọ́lọ́wọ́ ọba ní ká máa yọ lẹ́ẹ̀kan lọ́dún fẹ́ni tó bá lówó tó tó òdiwọ̀n tá a ní tá a fi yọ zakat as-siyam ìjọsìn irú rẹ̀ ní sọ́mu Ramadan eléyìí tá a wà nínú rẹ̀ nísìn ara ìjọsìn ni alhaj ìjọsìn ni eléyìí tó ṣe pé tí Ramadan bá ti tán tà ìtàn láti ọjọ́ ọdún ìtúnu Ramadan iná lásìkò hajj náà tún ti bẹ̀rẹ̀ ìjọsìn ni bákan náà sidqul hadith ká sọ òdodo ní gbogbo ìgbà tá a bá sọ̀rọ̀ ìjọsìn mà ní wọ́n máa sọ fẹ́ lóyún kí ẹ máa sọ òdodo ẹ máa sọ òdodo pé òdodo ń kíni ẹ adúró ní irọ́ bus stop irọ́ gan rí wa sá tipátipá là ń fi lé mu ẹ wá ní ká lọ sí òdodo bus stop sódodo bus stop wọn á rí nǹkan mú bẹ́ẹ̀ àṣekásò òdodo gan ara àjọsìn wà ẹ̀dá ọ̀làmẹ́ẹ̀nà kájẹ́ ni tó ṣe pé tán bá fi ọkàn tán wa lórí nǹkan kan àjẹ àmánà nǹkan fọkàn tán wa lórí rẹ̀ àjàmbá wọn ara àjọsìn ni birrul walidayn ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ara àjọsìn ni ṣé bó ti mà ìwà tó yẹ pé ó ti ta ọ̀rọ̀ bàbá àtìyá rẹ̀ ń padànù látọjọ́ tó ti pẹ́ kódà ẹlòmíì ò tiẹ̀ fi bàbá rẹ̀ pé nǹkan kan àní bàbá rẹ̀ ń pè lórí fóònù ọkàn pa ni pé kí ni bàbá àyà yẹn ló tún dé à lẹ́nu ẹ lẹ́nu ẹ ni bàbá rẹ̀ ti di bàbá àyà màmá rẹ̀ wọ́n ránṣẹ́ pé láti bí oṣù kan lẹ̀ yìí ni wọ́n ti ní kí wọ́n bá wọn rán ni pé ojoojúmọ́ wọ́n sì tún rán yẹn pé ah wọn ò jíṣẹ́ fún ọ ni wàláhì ẹlòmíì ò ní dáhùn òun ò sì fẹ́ kọ́ mọ́ ó serú rẹ̀ fóun ìwọ ọ̀fẹ́ kọ́ mọ́ ó ṣàìdásí ọ kí lọ́ọ́ adé tí wọ́n ń ṣàìdásóbì rẹ̀ ara àjọsìn ni silatul arham ká sokun ẹbí pọ̀ ká sokun ẹbí pọ̀ okun ẹbí má jẹ́ kí okun ẹbí ó já gbọ́wọ́ rẹ̀ nítorí pé okun ẹbí yẹn ẹni tó bá já gbọ́wọ́ rẹ̀ á àìdá ti ń retí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba yóò ká màmá ọ̀pọ̀lọpọ̀ ló sì wà ló jẹ́ pé kò tí ẹ̀ fẹ́ bí pé nǹkan kan kọ̀ọ̀ka àwọn ẹbí rẹ̀ kún àsára àjọsìn ni kì í ṣe dáadáa lásán ara àjọsìn ni. wal wafa'u bil ta àwọn àdéhùn tá a bá ṣe ká pé ara àjọsìn ni ìwà tó ṣe pé tó bá ṣàdéhùn bá báyàn dámọ́jẹ̀mú gbogbo gbogbo ń padànù wá ń ah ṣàdéhùn bá wa yẹ pé ni bákan náà al-amru bil ma'ruf ká pè ní sídìí dáadáa ara àjọsìn ìsìláàmù ò gbà kárí pa àwọn èèyàn ò ṣe dáadáa ká má wàá sọ fún wọn kó wọn ṣe dáadáa ẹ̀ẹ́n lè jẹ́ kẹ́nìkan sọ mí lẹ́nu kò sí sọ nínú eléyìí ara àjọsìn ara àjọsìn tí Ọlọ́run fi pa wá láṣẹ ni àwọn èèyàn lọ sídìí kó wọn ṣe dáadáa annahyu anil munkar ká ìbàjẹ́ fún yàn ara àjọsìn iná ló ṣe jẹ́ pé mùsùlùmí kò lè rí ẹnìkan kó pé ó máa ṣèbàjẹ́ kó máa wá wòran kẹ́ ẹ̀ dágun láṣìí wípé kí ló kàn kí ló kàn ebi tó wù ní í ṣe orí pé èèyàn mú gbó kọ sọ fún pé gbó múmu kọ dá kọ gbá lọ́wọ́ rẹ̀ kọ sọnù orí pé èèyàn mú sìgá yóò bà gbogbo inú rẹ̀ jẹ́ ó lè sọ fún pé sìgá ti mú kọ dá kọ gbá lọ́wọ́ rẹ̀ kọ sọnù bákan náà orí pé èèyàn ń ságbèrè panṣágà ni ọkọ fún bákan náà ẹni tó ṣe pọ tí náà ni ọtí náà ni ọtí náà ni kí ni tó wà nínú ọtí tó ń ṣera rẹ̀ léṣe ó sòdodo ọ̀rọ̀ fún ni bákan náà ẹni tó ẹ pé owó èlé ni owó èlé ni bàbá kà yóò yá àyàn ní ẹgbẹ̀rún mẹ́wàá yóò fi wá gbẹgbẹ̀rún mọ́kànlá ìgbà tó sì ṣe pé ìwọ náà ojú ti ń pọ́n kò jẹ́ kó ọgbọ́n ẹgbẹ̀rún mẹ́wàá lọ gbà wọ́n ló fi san mọ́kànlá àwọn apọ́ntìlá pé wọ́n ṣàánú rẹ̀ ó rí i pé ńgbà tó bá ìsanwó tó bá fi lè pẹ́gbẹ̀rún mẹ́wàá ìwọ náà dà mọ̀ pé wọ́n yàn ọ̀jẹ̀ ni torí pé kí ló dé tó tún fi ṣẹgbẹ̀rún kan tó lé lórí rẹ̀ yìí ìyànjẹ ni owó èlé ọ̀dà gbogbo ẹ̀ náà ní Islam ńlọkọ wa pé ká máa kọ̀ fáwọn èèyàn nítorí káyọ̀ lè bá dáa káyọ̀ lè bá rojú ẹni tí ń fẹ́wọ́ ẹni tí ń jalè ẹni tí ń dáná ẹni tó ṣe pé ń fọ́lé gbogbo ẹ̀ islam ní kò dáa ìwàkiwà ní kìí ṣe ń tọ́ da ìwọ náà lè ní nǹkan kẹlòmí ò jí gbé kínú rẹ̀ ó dùn báwo ló ṣe ń wá ń júwe aburú sọmọlàkejì irú ètò tíwọ̀ ọ̀fẹ́ kún júwe rẹ̀ sí ọ islam ní ká kọ ìbàjẹ́ fáwọn èèyàn torí ọ̀dọ́ wa àwọn lèmámù lèmámù ẹ̀yin tẹ́ ẹ já síwájú fáwọn èèyàn láwọn mọ́ṣáláṣí gbogbo ara àjọsìn ni kẹ́ẹ̀rí tẹ́ ẹ bá rí pé èèyàn ń sa ìdá kẹ́ẹ̀kọ́ fún wọn ẹni tẹ́ ẹ rí pé kọ́ máa ṣe dáadáa kẹ́ ẹ pé lọ sí di dáadáa nínú àwọn nǹkan tó lọ́ọ́ máa ti torí rẹ̀ ṣàánú èèyàn nu tó bá gbẹ̀ndẹ̀ bákan náà kájà àwọn kèfèrí tó ṣe pé àwọn wọn wọn dáadáa nílé ayé gbogbo wa ká ṣàlàyé fún igbe gbogbo yìí ṣe ń tọ́ da nítorí pé kágbélé ayé kágbádùn bẹ̀ nínú dáadáa bá ń fẹ́ ni tó àwọn jẹ́ pé alágàbàǹgebè làwọn ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ jáde ọ̀tọ̀ ni tó wà nù ká pè wọ́n lọ sí pé ọ yẹ kó jẹ́ pé bá a ṣe rọ́wọ́ yín mọ́ bẹ́ẹ̀ náà lọ yẹ kó kàn yín ọmọ ká ṣe dáadáa ara àjọsìn ni ká ṣe dáadáa ara àjọsìn ni ká ṣe dáadáa tí ò rí ọ̀nà láti tún tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀ káràn lọ́wọ́ ara àjọsìn ni lópin ìgbà tá a bá ti mọ̀ kó dodo ní bá ń sọ yàtọ̀ sí bí ọ̀rọ̀ ti ṣe wá dà láwùjọ tiwa lónìí wọ́n ti sọ ká máa parọ́ owó tá mọ́ mi lọ́wọ́ wọ́n ti sọ di nǹkan tó jẹ́ pé wọ́n fi ń ṣe bára ẹ rí yẹn tí ó wá bá yín nísìnyí ó lè ní lọ́kọ́jà ló ń lọ lónìí àwọn èèyàn dáwọ́ wọn ràn lọ mọ́ṣáláṣí bàbá tó di lọ́la yóò tún lọ mọ́ṣáláṣí míì ó lè pọ́ níjà ló ń lọ wọ́n bá tún yá ó lè òde ló ń lọ àwọn náà ti bá pàdé tẹ́lẹ̀ wọn àbọ́kùnrin kọ́ ni ara lọ́kọjà abọ́kùnrin kọ́ ni ara ònìjà abọ́kùnrin kọ́ ni ó tún dára àjẹ̀bú òde la ilaha illallah so gbogbo eléyìí wọn ti sọ di fáin bara wọ́n gbé láti ibi tó ti wọ́kọ̀ yìí wọ́n sọ ní Kánò wọ́n sì má jẹ́ ọ sọ lọ́nà wọ́n má jẹ́ ọ sọ lọ́nà torí irú wọn a máa dẹ́yẹ ń kọrin náà bá lò wọ́n lọ́mọ́ ẹ bàbá ọlọ́kọ̀ nítorí ń bẹ ni pé lulẹ̀gbà ló wọkọ̀ ẹja jọ pín méjì àà kò sí ní tọ́jọba. bákan náà ká ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹni tó jẹ́ ẹrú nínú àwọn èèyàn nítorí pé àwọn ẹrú àwọn lè má lágbára láti gbọ́ bùkátà ara wọn ká ràn wọ́n lọ àwọn ẹranko ká ràn wọ́n lọ ǹjẹ́ jẹ́ mọ̀ kó àdúrà ara àjọsìn ni ṣíṣe ìrántí ọlọ́run ara àjọsìn ni alukur'ani ara àjọsìn ni ká nífẹ̀ẹ́ ọlọ́run ara àjọsìn ni ká nífẹ̀ẹ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ara àjọsìn ni ká máa bẹ̀rù ọlọ́run ara àjọsìn ni ká ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run ara àjọsìn ni ká dúnbú ẹran ara àjọsìn ṣíṣe ìlérí ara àjọsìn ni ìpáyà ọlọ́run ara àjọsìn ni wíwá ìrànlọ́wọ́ aránṣẹ́ ọlọ́run ara àjọsìn ni kíké gbàjarì ara àjọsìn ni a gbọ́dọ̀ gbé nǹkan kan nínú àwọn àjọsìn wọ̀nyí àti tá a lè darúkọ lọ sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run torí tá a bá fi lè ṣe bẹ́ẹ̀ pínrín èèyàn ṣe lọ́nu ọlọ́ni wa annal masajida lillah fala tad'u ma'a Allahi dájúdájú gbogbo àwọn oríkèé gbogbo àwọn oríkèé tá à ń fi ń kanlẹ̀ tọ́lọ́wọ́n bá ní o a gbọ́dọ̀ fi kanlẹ̀ fẹ́ lómi ìtọ́ yàtọ̀ sọ̀lọ̀ gbogbo mọ́sálásí tọ́lọ́ ni o gbọ́dọ̀ máa pẹ́ lómi ìtọ́ yàtọ̀ sọ̀lọ̀ eléyìí tafsir méjì tó wà fún àyà yìí ẹni tó bá wá sí tó gbé nǹkan kan nínú rẹ̀ fẹ́ lómi ìtọ́ sọ̀lọ̀ onítọ̀hún ti ṣẹbọ sọ̀lọ̀ nìyẹn o téèyàn bá wá kú lórí tó ṣe pé ó kú filẹ̀ ayé sílẹ̀ eléyìí ó wà nù bracket lórí pé ń ṣẹbọ sọ́lọ̀ ọlọ́run ní foríjì wa yaghfiru ma duna dhalika liman yasha àmọ́ tẹ́sẹ̀ téèyàn ṣẹ̀ tí ó bá ti tó bẹ́ẹ̀ ọlọ́run lè forí rẹ̀ jiyàn. ọ̀dọ̀ ọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba kí ó bá san àwọn olùmọ̀ wa ní ẹ̀sùn olóore ọ̀rọ̀ láti ń bọ́ látara rí pé ọ̀rọ̀ náà jẹ́ nǹkan tí ó banilẹ́rù pọ̀ àfi tí ó gbìyànjú ká kíyèsára torí pé ilé ayé ń bìnà láti fọwọ́ ara wa ṣẹ̀ṣà bí tá a fẹ́ dé sí ní ọ̀la àlìkíá ọmọ kọ́lọ́ mọ́sálásí èmi àti ẹ̀yin lẹ́ni tí ó dé sí àlìjẹ́nà tí ìbùsẹ́rí sí wa tí ó jẹ́ iná àlìjẹ́nà ní ọ̀la àlìkíá ọmọ ẹ wá gẹ́gẹ́ bí ìbéèrè tó wà wájú wa nìsín wọ́n nígbà tẹ́ mẹ́nubà fún wa wípé tó èèyàn gbọ́dọ̀ jẹ́ ni tí èèyàn máa sin ọlọ́run ọba kò gbọ́dọ̀ jẹ́ ni tí yóò máa forí balẹ̀ fún kankan mi lẹ́yìn ọlọ́run wọ́n ní tó bó láti wá fẹ́ ṣe pẹ̀lú tá fojú láyé lónìí pọ́ báyìí lẹ́rú kọ́ gẹ́bí wá síta gbọ́ lónìí nípa pé àwọn kan ń bẹ tó jẹ́ pé àwọn làárí tí wọ́n jẹ́ aṣíwájú ẹ̀sìn wa lápèjúwe bóyá tí wọ́n jẹ́ bí ìmáàmù fún wa ní àwọn mọ̀sájìdì wa tí wọ́n máa síwájú wa ṣe sọ́lá bá a bá ṣe jọ ń parí sọ́lá ní mọ́sálásí ń gbà mí àtúmọ̀ bá wọn pẹ̀lú àwọn ẹbọ lóníranran lóríṣiríṣi bóyá bí àwọn ẹbọ míì tó lóko àbẹ́ẹ̀ tá a ṣe mọ́ orúkọ tá a lè fún tá a mọ́ bá wọn bẹ̀ ṣùgbọ́n tòun tẹ́ wá fẹ́ parí rẹ̀ lọ́wọ́ báyìí lẹ́rù nípa pé tọ́lọ́wọ́ ní foríjìyàn tẹ́yìn bá Ah, àwọn yìí nẹ́sìn jẹ́ ẹni tí síwájú wa láti kó wa lọ sí ọ̀dọ̀ ọlọ́ọ̀ba tí ọlá rẹ̀ ga báwo la ṣe wá fẹ́ ṣe pẹ̀lú àwọn èèyàn yìí bákan náà tẹ́sọ pàtó máa jẹ́ ẹni tí ọmọ kọ ìbàjẹ́ báwo la ṣe fẹ́ jẹ́ ẹni tí ọkọ̀ rúbàjẹ́ báyìí fún irú àwọn èèyàn báyìí kọ́ lọ sí mi àti wọn ní eh, ọmọ àlìjẹ́ náà kẹ́lẹ́. àkọ́kọ́ ni pé ńgbà tẹ́ sọ pé àwọn lèmáàmù lèmáàmù ẹ̀ tí wọ́n ń bá wọn nídìí bí ẹbọ bí ẹbọ bí ẹbọ nǹkan ìbéèrè yẹn mú fura dání sódodo náà ni pé lèmáàmù lèmáàmù mùsùlùmí mọ́sálásí tọ́lọ́ntàntì sílọ́ọ̀ nẹ́ẹ̀tún bá ń di ẹ̀ bọ̀ torí ẹ̀rù ń bà wá kọ́ mọ̀ jẹ́ pé nǹkan fẹ̀sùn kàn wá ni torí pé tó bá fẹ̀sùn kàn yàn lórí nǹkan kan tí ò tí ì dájú ó yẹ kí ìwádìí ọ wà torí ìgbàgbọ́ tiwa ni pé wọn nípa ẹnìkan lásìwájú nídìí ẹ̀sìn Islam kó sì tún wá jẹ́ pé ẹbọ ṣíṣe ni ó yàn láàyò sẹ́wọ̀n pé wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé ọ̀pọ̀ wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé ọ̀pọ̀ wọ́n bá sì ti kórìíra èèyàn kan gbogbo wọ́n ní wọ́n pé ni wọ́n máa sọ la ṣùgbọ́n tó bá wá dájú lódodo o tó bá dájú lódodo pé èèyàn kan jẹ́ aṣíwájú nídìí ẹ̀sìn ó tún wá ń ṣẹbọ sọ́lọ̀ bẹ́bí wípé ọlọ́run tó ní káṣírí rẹ̀ ó tú sáwọn èèyàn kó yà tètè túbà lọ sọ́dọ̀ ọlọ́run ẹni tí ọ̀jẹ́ lè máàmù gan mi máa ń ṣẹbọ sọ́lọ̀ wọn dáràn ẹni táṣírí rẹ̀ gan ò tú sáwọn èèyàn ọ̀ dáràn kó ní kálukú wọn rántí ijọ́ dúró rojọ́ wájú ọlọ́run yawma tubla sarair ọjọ́ tó ṣe wípé gbogbo àṣírí lọ́lọ́run bó gbé síta tí nǹkan kan ò ní sí tí ó wà ní pípamọ́ mọ́ bẹ̀rù ọlọ́run lágbájá wọ́n mà fẹ́ràn rẹ ni jáwọ́ kó ń di ìbàjẹ́ wọ́n mà fẹ́ràn rẹ ni torí ẹni tó fẹ́ràn ẹni ní pàkíyèsí ẹni tí wọ́n bá sì ti mọ̀ pé ẹbọ náà ló ń ṣe ò pàtì jọ̀wọ́ jáwọ́ nídìí pọ́ọ̀mọ̀ sí lè má mú fáwọn yẹn Islam torí kò sí ń tọkàn pẹ̀lú ẹbọ kò sí ní nǹkan kan báwọn ẹlẹ́bọ sí ẹ dákun ẹ má bà Islam ló kọjẹ́ bóyá èèyàn ọmọ orúkọ tí Islam ń jẹ́ ẹ̀sìn tó tako gbogbo ẹbọ tó tako gbogbo kámú nǹkan míì mẹ́sìn ẹ̀sìn tó ṣe wípé ọmọ kanga kúrò nínú gbogbo ranu ọmọ kanga kúrò nínú gbogbo ń tó tọ́lọ̀ àbùkù ńlá ni o kàn á pè wọ́n lásìwájú nídìí ẹ̀sìn kọ́tẹ́ pé wọn náà lọ́mọ abẹ́sìn jẹ́ ah ọ̀rọ̀ ń bọ́ bá jòdòdò àfi kò tètè túbà. tó a dúpẹ́ fọlọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mẹ́nubà fún wa nípa yí ẹ ti mẹ́nubà fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ fún wa nípa yí tó ń bẹnu péyàn jọ́sìn fọlọ́n kéèyàn jẹ́ ẹni tí ọmọ ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ wọ́n ní ǹjẹ́ inú Islam wa yìí nkankan wa ń bẹ tó jẹ́ pé tọmọ bá sí lọ́n dáàyè kan ó lè máa ra àwọn òbí rẹ̀ fín tí ò ní fọ́rọ̀ wọn pé nkankan bóyá bí àpèjúwe kọ́mọ́ gbọ́rọ̀ sí wọn lẹ́nu tó fi pé àdọ̀bálẹ̀ àkúnlẹ̀. rárá Islam kò fààyè gbà wá nígbàkigbà láti jẹ́ni tó ṣe wípé kò ní ṣe dáadáa sáwọn òbí rẹ̀ nígbà kan nítorí pé wọ́n ní í ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ń ṣe rálìjánà wọ̀ ní rọrùn àwọn òbí rẹ lè má mọ̀ nípa ẹ̀sìn wọ́n lè já láì màkà ṣùgbọ́n bí akáni tó ṣe pé kò lè fún wàrà ṣùgbọ́n lè dá wàrà nù àwọn lè ṣe sábàbí tó fi pẹ́ kó tó rálẹ̀ jẹun náà tó ti kọ́kọ́ pẹ́ gbére kése nínú náà ṣùgbọ́n dọ́wọ́ àwọn òbí kan mọ̀ nítorí kà sí pọ́ máa dá ọmọ sì ń gbọ́rọ̀ iná ni kó kúnlẹ̀ kó dọ̀bálẹ̀ fún yín à ń kúnlẹ̀ à ń dọ̀bálẹ̀ kò sínú ẹ̀sìn Islam àṣà lásán ni ẹ sì ti mọ̀ pé gbogbo àṣà tó bá tako Islam Islam gbádànù lọ́wọ́ àwọn èèyàn ẹ jẹ́ ká jáwọ́ nídìí tí ọba dá ẹ̀yin ọmọ ẹ gbọ́rọ̀ sáwọn òbí yín lẹ́nu. alihamudulilayi rabbil alamin a dúpẹ́ fún Ọlọ́run ọba ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ wa kọlọ ọba kí ó jẹ arimúlò ọ̀dọ̀ wọ àwọn ọmọ kájẹ ẹni tí ọmọ pọ́n àwọn òbí wa lé gbogbo àpọ́nlé tí ń bẹ láyè kájẹ ẹni tí ọmọ ṣe fún wọn àrípa àti gbọ́ lẹ́nu wọn àyàfà àwọn ètí ẹyọ kúrò ńbẹ báyìí wá láti sin lọ àjẹni tí yóò máa dánu dúró nítorí àsìkò wa kájẹ ẹni tí ó pàdé àwọn olùmọ̀ wa ń dèdè àsìkò yìí náà ní ọ̀la kọlọba kí ó ṣe ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa àti èmi àtẹ̀yìn kọlọ́sọ̀wájú ọ̀la lọ wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuhu.